ẹ̀mí mímọ́ o yá ti jẹ mí ọlọ́run o yá ti jẹ mí olúwa mo gbàwẹ̀ lánàá mo ti fara pamọ́ jẹ mí níyà a kú dédé àkókò yìí ní gbogbo tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa wo ìkànnì Àjàrà Màlífà TV lágbára ọlọ́run bá burú ní kọ́gùnsẹ́ ẹ̀dá tèmi tí yín mo bẹ lọ́run nínú àánú ẹ̀kọ́ wa ara obìnrin yìí lójú látàrí wípé ó pàdánù ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ ọlọ́run bá jọ ọ́ má jẹ́ kóró ẹ̀ kù lẹ́yìn fún mọ́ káburú má ṣọ̀kan tẹ̀mí tiyín láṣẹ Èdùmàrè ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún wọn ní òun lẹ́nìkejì rẹ ká ṣe ìtọ́jú rẹ̀ tẹ́ ẹ bá lérò wípé ẹ ní ọ̀nà kan àbí mi láti ràn lọ́wọ́ àǹfààní wà láti ṣe bẹ́ẹ̀ fún ọlọ́run bá nínú àánú ẹ̀ dákun kó bá wa bùrú òtura sí i lọ́kàn ojú oorun tó dùn jọjọ kí màjèsí kò tójú òbí rọrùn ọlọ́run bàjọ́ bá wa rọ̀ ọ́ lójú o. ṣàánú mi ẹ gbà mí ogun ìgbọ́ ọkọ̀ òyọjú látànà òyọjú ìyá jẹ mí Joshua Joshua Joshua Joshua ayé mi o ayé mi ọmọ mi dà ọmọ bá wọ ọmọ mi ẹ jọ ẹni ajá ọmọdé dúró yìí ẹ jẹ́ àlọ́ wa dábì ṣe mí lóògùn ẹ̀ mọ́ ẹ wá lọ bá mi wá ṣẹ́mi nìkan ni ogun ipá o ẹ ṣàánú mi ah, ẹ̀yin abiyamọ ẹ gbà mí ìyá fítọ ayé bọ́rọ̀ kàkà ọ̀dọ̀ yín ló máa ń jókòó sí ọ̀dọ̀ yín ló máa ń jókòó sí níbo ni mo lè dà bàbá mi wà ní ọ̀rọ̀ kan mi bàbá wọn ti sá lọ látàná kò yọjú mi ẹ bá mi wá ẹ bá mi wá ọkọ mi àyà tí ó kà àwọn ìyá tó ń jẹ mí. Iyin Olúwa iyin Joshua dà iyin Olúwa dà mi ayé mi ọlá mi ọjọ́ ọ̀la mi ọjọ́ ìyá ìyá ayé mi.

tún gbà mí ah, sọ́dọ̀ mi ibi wọ́n ṣàánú mi ni wọ́n ṣàánú mi níbí ni wọ́n ṣàánú mi ni wọ́n gbowó lé lọ́wọ́ mi wọ́n ṣàánú mi ni wọ́n gbowó lé wọ́n ṣàánú mi ni wọ́n ṣàánú mi ilé jóná ilé jóná mo ní ẹ́sẹ̀nsì ah, olúwa níbo lójú rẹ wà ká ní mo ṣe ọlọ́run àwọn ọlọ́run o ah, bàbá mi ò ní òwe lánàá mi ò jẹ́ kọ́kọ́ mo gbà wẹ̀ ní mo gbà wẹ̀ ní mo sọ́jẹ́ nínú mi tó gbọ́ ọmọ mi kú ẹ̀yin abiyamọ ẹ̀yin èèyàn ìjọ ẹ mi wọ́ ọmọ mi sẹ́mi nìkan ni mo gbà wẹ̀ lánàá ẹ wò bẹ́ẹ̀ ló ṣe pélé mi lórí sẹ́mi nìkan ni ayé mi ni ọlá mi ni ọjọ́ ọ̀la mi kò ní bá wọn ṣe kọ́mọ̀dé mo fẹ́ bọ́ sí jẹ̀sán mo fẹ́ bọ́ sí jẹ̀sán mo lọ sí sùn wọn last mo ti rí orúkọ ẹ̀ nínú àwọn àwọn tó máa bá wọn ṣe. orí fàtọ̀ fẹ́ wọn gbowó lọ́wọ́ mi ń bì wọ́n ṣàánú mi ń bì báyìí wọn gbowó lọ́wọ́ mi wọ́n ṣàánú mi ni ìgbà tí lèmi jóná lọ́ní kí wọ́n á mọ mánéjì wọn gbowó wọ́n ṣàánú mi ìgbà náà wọ́n ṣàánú mi wọ́n ṣàánú mi mánéjì ibi tó jóná wà lọ́ọ̀kan yẹn ibẹ̀ ni mo gbé tán. ẹ wo ẹ pariwo wọn gbọ́rọ̀ lẹ́nu wọn ni ẹ pariwo ẹ ṣàánú mi ẹ ṣàánú mi lọ́wọ́ wọn gbowó lé lọ́wọ́ ni wọ́n ṣàánú mi bí mi ilé tí mò ń gbé nìyẹn lọ́ọ̀kan yẹn òun ló jóná yẹn òun ló ilé tí mò ń gbé lọ́wọ́ lọ́ọ̀kan ibẹ̀ yẹn ló jóná àwọn ni kí wọ́n máa mánéjì níbí nígbà tí mi rò owó lé ọkọ náà dẹ̀ tún ti sá lọ wọ́n ti pakọ́ látànà bàbá ọmọ mi kò yọjú ìyá ti jẹ mí mi ní sátidé mi ní sunday ọmọ ọmọ tí máa ń lọ ṣòru máa kó wọn dání mo ń jìyà mi fi tírẹ́dà ni mi tírẹ́dà ni mi mo ń ta ayọ̀dọ̀s mo ń ta fruit. lórí bíríìjì. ní ẹgbẹ́ ẹgbẹ́ bíríìjì myself àwọn káyìn náà tún máa lé mi ìgbà tí wọ́n wá lé mi títí títí títí lánàá ìyá kan náà tí wọ́n ń bọ̀ ìyá yẹn wá ní kí n gbé ọjà mi mo ní màmá ẹ kọjá tó bá jẹ́ pé ìyá iná ló wà níbi ọ̀rọ̀ mi ọlọ́run á ṣe ìdájọ́ wọn torí pé mo lárúgbó ẹsẹ̀ màá mi ti wọ́ èmi ni mò ń tọ́jú wọn èmi nìkan nìyá mi bí èmi nìkan lóbìnrin àjọkẹ́ wà ń lé mo ti gbowó skul lánàá mo ní kọ́ mi san ten thousand naira headmaster wọn ti pè mí ah ah ìyá mi mi níyà mi lẹ́nì kọ̀ọ̀kan kò sọ́kọ̀ kò sọ́ gbọ́ kò sọ́kọ mi lẹ́rìí kankan wọ́n ṣàánú mi bí ni mi lẹ́rìí lọ́kọ mi lálẹ́ mi lálẹ́ Ọ̀yọ́ state Lágelú local government Ìbàdàn Ọ̀yọ́ state ni Ọ̀yọ́ láti ṣẹ̀dé Ìbàdàn ọmọdé alápinni òòṣà tẹ bá dọ̀yọ́ ọmọdé alápinni òòṣà ni mí Ọ̀yọ́ náà bàbá mi tẹ̀dọ̀ sí ìgbà wo lẹ bí ọmọ yẹn ó tọ́ ma bí mo bí Joshua mi twenty twelve on the seven on the seventeen mo bí Joshua mi ọmọ mi ti lọ bí eh, ọmọ mi ti pé thirteen years. ìkẹlẹ náà ọmọ yìí ni. Ah, ìkejì ni ìkejì ni Joshua Owólabí praise ìyìn olúwa ayé mi ọ̀la mi ọjọ́ ọ̀la mi ayé mi ọ̀la mi ìyá mi tí mo jẹ́ níbo ló wà Joshua mi dà ẹ bá mi wà ẹ jọ ẹ̀yin èèyàn ẹ jọ ẹ gbà mí gba tí mi rówó gbalé náà ni wọ́n ràn mí lọ́wọ́ níbí kì ṣe pé mo gbalé ẹ ṣàánú ayé mi ìyá oníjẹyìn gbogbo abiyamọ tó dúró ẹni fojú sunkún ọmọ ẹni fojú sunkún ọmọ o ẹni ṣiṣẹ́ lásán ẹni ṣe wàhálà lásán mi ò ní àlè o mi ò lálè o torí pé bí tí mo fẹ́ kọ́ ọmọ mi lọ mi tí mò mo dúró ti àwọn ọmọ mi kí n tọ́jú wọn. ipò class wo ló wà nílé ìwé. Ah, ọmọ mi fẹ́ ṣe common entrance primary six ó fẹ́ bọ́ sí js one mo lọ bẹ̀ ní last week. ta ló ń èmi ni mo ń ṣe gbogbo ẹ̀ èmi nìyá èmi ni bàbá ọkọ ò yọjú ó ti sá ló ti tẹ̀lé obìnrin lọ ọkọ ò yọjú èmi nìyá èmi ni bàbá mo ń tọ́jú wọn mo ń tẹ́ bá ẹgbẹ́ ẹ̀ wà ń bí àdúrà gbé mi mò ń tọ́jú. báwo ah, ọjà ni mo wà lánàá ìgbà tí mo tí àwọn kan wá wá pè mí láti ilé mi ni mo fi ń bọ̀ ẹ mi ṣàánú mi mo gba tó mo ní tó bá ti mo ti kó aṣọ tó máa fi change lọ sí ẹ bá mi bèrè lọ́wọ́ àwọn tó wà níbi tí n bá pé kí wà bá mi lọ́jà mo máa ń nà ni àwọn tá a jọ ń gbé wọ́n wà níbí báyìí mo máa ń nà ni pé kí ló wá ṣe ń lé mo wá ti kó aṣọ tó fẹ́ wọ̀ lọ tó fẹ́ wọ̀ tó bá dé mo ti kó lọ sọ́jà àti bàtà gbogbo ẹ̀ ni mo kó lọ sọ́jà wípé tó bá dé ó máa fi change torí mo mọ̀ pójò ti máa pa òtútù ti máa mọ́ mi kò sóúnjẹ nínú ọmọ mi tó fi kú ọmọ mi ò jẹ́ òtútù mọ́ mi tó tó wá wọnú odò òtútù mọ́mọ mi ọmọ mi ò jẹun èmi náà wà nú àwẹ̀ lánàá wọ́n tó wá pè mí pọ́mọ mi ti bọ́ sódò pípọ́ ọmọ mi ti kú ọmọ mi fẹ́ ṣe common entrance ọmọ mi ò pẹ̀lú àwọn tíṣẹ̀ ti wá láàárọ̀ ẹ̀ ó kú mi sísá dépìtàn àwọn náà kọ ní primary six àwọn headmaster gbogbo wọn ti wá àwọn chairman school ayédèrè ló ń lọ <laughs> ẹjọ́ ẹ bá mi wá tẹ̀jẹ́ fojú rí ẹjọ́ mo wá mánéjì ń bí ni ilé mi jóná ni mo wá mánéjì ń bí ni ẹjọ́ ẹ ṣàánú mi. níbo làwọn àbúrò ẹ wà. ẹ̀gbọ́n ló ní àdúrà gbé mi ó wà ń bí àdúrà àdúrà yàrá ó gbọ́ látànù kò wá kò yọjú èmi náà ni mo ń ṣe bùkátà ìjọ ẹgbà mi ní ilé èèyàn ní ilé nìkankan bí ẹjọ àwọn tí wọ́n gbà mí náà làwọn èèyàn mi àtàwọn tó dúró tì mí yìí àwọn tẹrí lọ́dọ̀ mi àwọn èèyàn mi náà ní ní ilé èèyàn ìyá ti jẹ mí gbé mo ti fojú sunkún ọmọ ẹ̀rọ ẹgbẹ́ mi Joshua àánú olúwa pọ̀ ìyìn olúwa pírẹ́sì àjọkẹ́ mo ní ó tún ní obìnrin kan ṣoṣo tí mo ní ìgbà tí mo wòye pé mi nìláyè tẹ mami ti darúgbó wọn lè rìn mọ́ ọ̀dọ̀ màmá mi ló wà máa sẹ́ndì owó skul mo ti pẹ́ master wọn láàárọ̀ ẹ̀kọ́ máa mi bẹ́ pé kọ́ máa lé ọmọ mi iye obìnrin tó wà ní skul kan jọ pẹ́gbọ́n rẹ̀ ló kú pé máa san owó iye tó máa fẹ́ gbà lọ síta ẹjọ́ máa san ẹ bá mi gbé ẹjọ́ ẹ̀yin èèyàn ẹ má wò mí ràn ẹ bá mi wá ẹ bá mi wá ọkọ mi ni ayé mi ni ọjọ́ ọ̀la mi ayé mi ni ayé mi ni ẹjọ́ ìyà tí mo wá jẹ níbo ni gbogbo ìyà tí mo jẹ níbo ló wá jà sí. Joshua yeah Joshua Joshua Joshua Joshua Joshua Joshua mi o Joshua mi o ìyìn Olúwa ìyìn Olúwa dà ìyìn Olúwa dà praise dà. Ah, ìyá fún kọ́ ìyá bára kan wọ́n jókòó sẹ́nu ọ̀nà bí. ọjọ́ ọ̀la mi ni ayé mi. Ayé mi ni ọjọ́ ọ̀la mi ni mo jìyà púpọ̀ irú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wọn ti rí gbogbo wa náà mọ̀ kò sẹ́ni tí ó lè ṣe kò sẹ́ni tó lè ṣe kò ní bá wọn pẹ̀lú àwọn tó máa ṣe kọ́mọ̀ níta ìtìlọ orúkọ ẹ kọ́kẹ́ wà ń bẹ. àwọn tó kù àsọjọ fún yín àwọn tó kù àsọjọ. bá a tẹ̀lé oúnjẹ ló máa ń bí sí ìwọ̀n. ẹ ẹ ní ọmọ mọ àjẹmọ́ ẹ̀ làwọn tó bá jẹ́. àmì àmì àmì pọ̀ jọjú orí mi lọ. àti pé bàbá ẹ náà ó jẹ bàbá ẹ jẹ tí náà wọn máa yọjú sí i. Ah, ah, ah, ah, má bara jẹ́ gbọ́ ìpàdé ah, àní irú ẹ̀ mọ̀ àní irú ẹ̀ mọ̀ ìjọ máa kó àtàgbà dùn. tèmi ọjọ́ ọ̀la mi wọ́n ti pa ọmọ ológo mọ́ mi lọ́wọ́ wọ́n fi yà jẹ́ mi wọ́n ti pa ọmọ ológo wọ́n jẹ́ kí n jèrè iṣẹ́ mi wọ́n jẹ́ kí n jèrè ọmọ mi ah, mo jìyà ìgbà tí mo fẹ́ bí Joshua wọ́n bá wọ́n kí glove sọ́wọ́ wọ́n ẹ̀sámì mi ẹ̀jẹ̀ wà níbi glove ọmọ òwúwa mo gbàdúrà pé olúwa má jẹ́ rogun operation ìgbà tí wọ́n wá yọ glove ẹ̀jẹ̀ bá glove jáde ìgbà tó wá di ọ̀sẹ̀ kejì ọmọ mi wá wá ọmọ mi ó fine ọmọ mi ọmọ pupa ni ọmọ pupa ni ṣùgbọ́n bàbá ẹ̀ dúdú ẹ̀gbọ́n bàbá ẹ̀ kan ló jọ ọmọ mi fine ẹ̀ ọmọ mi ọjọ́ ọ̀la mi president mi lọ́la ni dókítà mi lọ́la ni ó sọ wípé iṣẹ́ pilot lòún fẹ́ ṣe. <laughs> tóun bá ti ka skul tán ó lóun fẹ́ ṣe pilot mo ti gba tíṣà fún orí kó lè ṣe common entrance àwọn àwọn àwọn tó gbèwé sí tó gbèwé sí tó gbé skul bag sí ìgbà tí ò rí mi ibi tí mo máa ń kiri lọ àwọn èèyàn àwọn àti bá wọn gbé lọ mo wá lọ ra yúnífọ́ọ̀mù mi mo mo rán fún ìgbà tí mo rán yúnífọ́ọ̀mù mi fún mo wá lọ sí school wọn last week mo wá ní mo fẹ́ ra school batch. headmistress yẹn náà ti wá wọ́n ti wá láàárọ̀ ẹ̀ wọ́n láwọn rí mi pé mo wá béèrè school batch. mo dẹ̀ ra wé mo wá níwèé tó kù àti reading book ẹ̀ tó máa fẹ́ lò mo máa rà mo dẹ̀ máa sanwó common entrance torí wọn náà ni ò jẹun kó wọn kalẹ̀ pé kí n lọ lọ́kọ mi àìmọye ọkùnrin ló ń pè mí tó ń fowó tàn mí ṣùgbọ́n mo wò pé mi lè kó àwọn ọmọ mi lẹ̀ ìyà tó ń jẹ mí kó má jẹ mí tọmọtọmọ káwọn ọmọ mi náà jẹ́ èèyàn kan lè tọ́jú mi lọ́la mi ò wọ́kọ mi ò yàlè o mi ò mọ bó ṣe ń yàlè àwọn ọmọ yìí náà ni mò ń ìyá wọn náà ni mò ń jẹ kò wájú yẹ kó rí báyìí fún mi o kò yẹ kó tún rí báyìí fún mi Joshua mi dá ẹjọ́ ẹgbà mi ẹ̀yin aráyé ẹjọ́ ẹ̀yin abiyamọlẹ dúró yìí ẹ bá mi ẹ mú mi lọ síbi tó ẹ bá mi yọ má sanwó hospital ẹjọ́ máa wówó ẹjọ́ ẹ ṣàánú mi ah, ìyà ti jẹ mí ẹlẹ́dàá mi o a má pe tèmi níyà praise yín olúwa owó la bí ẹjọ́ owó la bí ẹjọ́ yín olúwa dà ọlá mi dà ayé mi dà ẹni bí ọkàn mi dà ìfẹ́ mi ọkọ mi Joshua mi adé mi ògo mi ọlá mi ayé mi ògo mi dà ayé mi da, ẹ mi wá ayé mi dà ẹ̀mí mímọ́ o yá ti jẹ mí ọlọ́run o yá ti jẹ mí olúwa mo gbàwẹ̀ lánàá ó ti fara pamọ́ jẹ mí níyà ó ti.